ó ní àwọn nǹkan tó fi pé ọkàn dẹ̀dẹ̀ fáláwẹ̀ láti mójútó láti máa ṣe bí iṣẹ́ abala lẹ́ẹ̀kejì àwọn fẹ́ kí aláwẹ̀ ó dènà kọ́ta kékeré abala lẹ́ẹ̀kẹta ó ní àwọn ẹ̀kọ́ yáàlì tó ti pé wọ́n fẹ́ kí ẹni tí bá ń gbá wẹ̀ kó tó fi kún iṣẹ́ rẹ̀ tó ṣe kí ládàá rẹ̀ àtẹ̀sán kó lè bá lówóra sí dáadáa kó lè bá kẹ́kẹ́. abẹ́lẹ́ lẹ́ẹ̀kẹ́rin wọn làwọn tí ó lè bá ní láti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti àwọn ẹ̀kọ́ yáàyè èyí tó pọn dandan kọ́ máa bẹ lára aláwọ̀ abala yìí ni a ń pè ní àdáàbò ìwádìí lọ́sùn ìtumọ̀ rẹ̀ ni pé àyàkó màkọ́ yìí بما أوجب الله عليه من العبادات القولية والفعلية إذا تبان له السورة فوفكي أويري قد صنوبة تيوني سوابا إن الذي شيطان láti ṣe àmúlò gbogbo ńlọ́nba tó parí láṣẹ láti ṣe níjọsìn yálà àwọn ìjọsìn èyí tá à ń fẹnu wí ni àbẹ́yìn tó ṣe pé ara la fi ń ṣe é tábàtọ nípa àwọn ìjọsìn èyí tá à ń fi gbólóhùn ẹgbẹ́ wí lára ẹni àbùká lọ́wà ìmọ̀ràn tí ọlọ́run níṣẹ́jú níṣẹ́jú pẹ̀lú àwọn gbólóhùn abiyì àwọn gbólóhùn tó dára tó dára tó dára. سبحان الله وبحمده سبحان الله العظيم sára ń gbóló ní ọ̀dà àjùmọ̀ ìjọsìn lẹ́yìn ọ̀hún lè yà ní. gbóló láìlá ìlànà wàhídáwò láṣẹrì kálá láwọn mọ́lùkù wọ́lá wọlé ámúlò wọ́n wà á dàkú ní ṣe ìmọ̀lẹ́. gbóló yìí oníṣẹ́ náà bá tọ́tọ̀ báwọn àríwọ̀ sọ́nà ó já mọ̀ pé fáyọ̀rù máa kọ́ńtò ánìwọ̀n nàìjíríà ní nǹkan ọ̀gbìn. gbóló ń tó léyìí tó jáde lẹ́nu mi àtàwọn ànẹ́bí ọlọ́run tí a ti lọ síwájú mi gbólóńtà wípé dáadù ònílà ayélujára ìlọ́lọ́ wàhídáwò láṣẹ̀lẹ̀ gbàgbà láwùjọ mú ìfọ̀rọ̀ rẹ̀ amúníwọ̀ wà láti lè ṣe ìfọ̀rọ̀ rẹ̀. yẹ̀rì bí káfá sọ nípa àwọn ìjọsìn èyí tó lọ́n bá kọ́ pa wá láti ṣe àwọn ẹ̀rẹ́ tó bá kò sí ìdí ìtumọ̀ wọn táàbì pé à ń ṣe à ń tẹ̀lé àwọn ìjọsìn èyí tọ́lọ̀ ní káfẹ́ ń ṣe àṣe. wọ́n fàn iléyà àwọn ìjọsìn tó ṣe pé ara làáfi ń ṣe àwọn láti mójú tẹ́lẹ̀ yìí náà lára àwọn ìjọsìn tá a fara ṣe omi àtàwọn ẹ̀yìn ìfà tó fọ́lọ̀ ní ìjọsìn má jẹ́ ọjọ́ pé ẹnu rẹ nìkan ìní ọ̀ máa ń ṣe àfimúlẹ̀ pé kọ̀sẹ́nì kankan tá a jọ fi ọlọ́dọọdọ àfọlọ́wọ́ bá nìkan lẹ́nu bẹ́ẹ̀ni rẹ ṣe ń wí oríkèéríkèé ara rẹ jọ máa jẹ́ nù iṣẹ́ rẹ méjì ọ́ ti ta gbogbo láìláì lọ́wọ́ lẹ́yìn àwọn ìjọsìn tá a fún fara ṣe ó ní àfọlá àfọlá owó lọ ìyẹn ìrún kíkí èyí tá kí tabani àdálẹ̀ kí a fún ta tàbá ń sọ nípa orígun ẹ̀sìn islam ara àwọn ọmọ lẹ́yìn ṣáàdàtẹ́yìn orígun tó ṣẹ́kù ni ìrun wákàtí náà ní kíkí òun lọ kan fájù lọ lẹ́yìn ìjẹ́rìí òdodo pé kò sẹ́ni tá a dẹ́sìn ìmúlódodo àfọlọ́run àti kí àdébọ̀ Muhammad ẹ̀rú ṣe ọlọ́run ní òṣìṣẹ́ rẹ̀ ní ìjọ tuntun pàtàkì jù òdìmọ̀ kíkí tọ́lọ́ wá rí bẹ́ẹ̀ ọ yẹ ká ní àmójútó kọ́ gbọ̀ngbọ́n pẹ̀lú ẹ̀mí. tọ́lọ́ ń sọ nípa sọ̀dá nípa ẹ̀rọ ní kíkí kìí ṣe pé à ń tó àdíyà kàyí pàtó ṣe. àwọn ní kí ọmọ kí ọ rárá o. ìkọ́ mọ́tò sọ̀lá ní àwìn àkínú sọ̀lá àtọ̀nà ọ̀pá sọ pé àdá òṣùlá. ìkọ́ ọmọ ni pé irun rẹ tó gbogbo nǹkan jẹ́ orígun gbogbo nǹkan jẹ́ ọ̀nà ẹ̀yàn àwọn tí wọ́n fẹ́ kó wà lára àwọn oúnjẹ wà lẹ̀ àwọn tó jẹ́ mẹ́kọ̀rọ̀ wá ti sọ̀rọ̀ ọ́ ta sí níbi ìrọ̀rùn ó tún wá kí ìrọ̀rùn a bá kì í ṣe ala ala allah nìkan ṣoṣo ó kì í tó ń torí gan rẹ̀ tó ń ta àwọn nǹkan jẹ́ dandan tó ń ta àwọn nǹkan wọ́n fẹ́ kéèyàn tún ṣe níbi ẹ̀rọ ni àwọn tí wọ́n ká dínà sí níbi ẹ̀rọ ó tún dínà sí kírun o òdìjọ́ kejì n'i mọ́tàkùn ti dẹ̀rẹ́ ló fi wá ṣe àlàyé fún àdébọ̀ Muhammad nípa àsìkò ọ̀run tí ń jámọ̀ wípé ìrun kíkí bá a ṣe kí tó ń fi orígun májẹ̀mú gbogbo ẹ̀ bá ti dáhùn á ń láti jẹ pé àsìkò ọ̀run ó tó kó tó di wípé a kì í. ìrẹ́tọ̀ bá wá pẹ́ra rẹ ní olùgbàwẹ̀ ṣùgbọ́n tó o fi tìrún ṣe. irun òkú mú nígbà yàrá àjẹkẹ́ àwọ̀ rẹ̀ kàn ń bà kò ní ìtumọ̀ kankan wọn àbá lẹ̀ yorùbá wọn ní ẹni tó bá wọ̀ sí ọ̀gá sáwọn ọ̀tàn ara rẹ̀ jẹ́ níta ọ̀tàn ara rẹ̀ jẹ́ ẹni tó ń bá sí òkè ó torí pé ìyàwó ti ń wọn kò ní kankan ní ìṣẹ̀lẹ̀ ìgbà ìrún orí kejì lọ́jẹ́. ọlọ́run ò ní tẹ́wọ́ bá ààrẹ lọ́wọ́ ẹtí bá ń ra ìrún tí ń ra aláàrẹ. àti pété bá ń wo àyà èyí tó náà bá tó fi pa fún amfanin dandan kíkẹ́ ìdáwọ̀ alákùn tata kún kẹ́líbà jẹ́ tí ó bẹ̀rù lọ́nà àjẹpẹ́ ẹ̀tọ́ bá ń báwẹ̀ fọ́ọ̀mù akírun àìkírun ọ̀n ta ko ìbẹ̀rù ọlọ́run ìtọ́lọ́mọ àkàrà tó torí ẹ̀ ti wí ìrùlélẹ̀ àyìnbá akírun lásìkò rẹ̀ àbí ìmọ̀ àfihàn rárẹ̀. موجب للمخلوقات فانتمت كذا قلت فيها láti máa ń kọ ìjìyà látọ̀dọ̀ náà ó dé mẹ́ta láti máa ń kọ́ ní dandan lára rẹ̀ ó ní máa ráyè lára rẹ̀ lọ́wọ́ ẹ̀já lọ fún un sọ́dọ̀tọ̀ mariam àyà tẹ̀sán náà tẹ̀lé sixty nílẹ̀ ẹ̀yìn tó náà wọ́n bá dé jọlá tó sọ nípa àwọn ẹni rẹ̀ àwọn ẹni ìṣáájú tó sọ nípa àwọn kan. ọwọ́jà nǹkan ọ̀hún tí wọ́n wá lẹ́yìn wọn àròlé burúkú ni wọn nínú àyà náà fàkọ́là fàmìláàdì nìkọ́lù àdáhùn sọ̀rọ̀ wọ́tẹ́nà mùsùlùmá fàṣàwọ̀ fàyà nìkọ́lù nìkọ́lù yá ìlànà sábà wà á lẹ́nu وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا ọlọ́run àkọọ́lẹ̀ pẹ̀lú láti ìkọlẹ̀ lẹ́yìn àwọn ẹ̀rẹ́ lẹ́yìn ẹ̀rẹ́ fún àwọn àròlé burúkú àwọn ẹ̀wá lẹ́yìn. kí ni tí a fi jáde lé ìlú ni pé àjọ àwọn ìgbàlá wọn ń rà ìlú wọn rà láyé. wọ́n sábà ń ṣe àwa bákan náà adùn ẹnu adùn abẹ́ ìfi hàn fún àjọ ìlú para ọ̀dọ́ ìgbà ẹ̀rọ ọ̀dọ́ ìyá ń ṣe wọn ọlọ́run náà bá wáyé. Ètò òfin ní jìyà ìlànà àgbà àfẹ́másúbá nínú tó ń fàwọ̀dà tó jáwọ́ fún mi ìmọ̀ ara ẹ̀ lára. Wà á nánà tó tún wá gbọ́dọ̀ ń bọ́. Tọ́jà dáadáa ìmánì rẹ̀ tó mú ìmánì wá lápọ̀tọ̀ wà á nà ọ̀tún rẹ̀ ha. Tó tún wá ń ṣiṣẹ́ rẹ̀ tó tẹ̀pẹ̀lẹ́ náà tí ọ̀tún wọlé. Fàwùláyìí ká. وكان يضام يضام يدخلون الجنة إن هو الجنة وجدلا ولا يظلمون شيئا موسمي بومسي بيأخذي بشدو يوكلتو ọmọ mi náà ń ta tó ń gbà wọ àwọn tó ṣe wípé yẹta wa ní ìfọdà tẹ́lẹ̀ náà ó ń kírun nítorí ṣùgbọ́n kí n kàn kí n jẹ náà ẹ má di ọkùnrin dandan ni kéèyàn ó kírun níjà náà kódà nínú àwọn àbá tí a sọ pé kéèyàn ó kírun níjà náà ṣàtúntò lè jẹ àtúntò májèlú pàtàkì ni òní òdì kírun ọ̀dà ẹni òdì kírun ọjà nìkan náà wájú ìwọ́ bá. dára ń dábòó pé kákírun níjà náà ọkàn bá òní pé bí ogun bá ń lọ lọ́wọ́ láàrin ìlú àtàwọn òṣèlú wọn àtàwọn èèyàn ìlú tó bá ń lọ tó bọ́ ní tí ọ̀bá tí ìfún anáwó jú ọlọ́run bá ọlá yìí ó ní àwọn abá àbájú ní àjọyọ̀ ní ọlọ́run ká kiri yàrá ẹjẹ́ àlọ́sẹ́ ní sọ́lá tó ní gbà ká lọ gbọ́ ṣe níbẹ̀ ọlọ́run tó wáyé dá fún ìgbàlẹ́ yìí fa àkọ́ǹtà àwọn ọ̀sọ̀lá fàlùkàkùn ọ̀ ìbàkùn nínú máa wọlé yá àkọ́ǹtà àwọn ẹ̀yà فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معنا وليأخذوا حفظا وأسلحتهم فمثلا ولم تكن بجوع لبقول لا شيء tó mọ ọ̀gá tí ìfún lọ́wọ́ tó pátápátá tọ́ba ń bẹ láàrin tẹ̀lé kẹrin àwọn ọmọ rẹ dàgbà sí méjì káwọn kan kí wọ́n tó lẹ́yìn rẹ àwọn ìṣèkèkù káwọn wà níbi àwọn ará ọdún kí wọ́n lè wọ́n lè tó kọ́ àwọn ọ̀gá. tọ́ba akérè kankan káwọn ìṣòro alákòókò tó ń bẹ lẹ́yìn rẹ tó kéré kan yẹn lọ́sọ̀rọ̀ náà káwọn tó kéré kan lẹ́yìn rẹ fẹ́ kó lé bá ní yóò kí méjì yòókù méjì yòókù wọ́n sàlẹ̀ ní wá. wọ́n wà lọ sọ́dọ̀ àwọn ikọ̀ ètí wà níbi àmọ́ra tí a ń dojú pa àwọn ọ̀gá àwọn wà lọ sí ọ̀gá yẹ̀wò káwọn ò lè gba láǹfààní láti jíra kẹ ẹyọ kan tó kù pẹ̀lá dàbí ìdágbélé àjùmọ̀ bá wà wọ́n kẹ ẹyọ wa ṣe sòrò tàbí ìmọ̀ ń mú ṣe sòrò láyà rẹ̀ yóò kéré yóò mú dáadáa lóbi tí wọ́n fún wọn láka ilé kejì tí wọ́n fún wa tàbí láka méjì kò ṣẹ́kù fásitì kò lè ba dùnmọ́ yóò wá sálámù àwọn náà wá sálámù lẹ́yìn àná. níta ẹ̀fọ́ ìlà àti ìbéèrè tí wọ́n ti gbé kátó kírun ìjẹ̀mú dandan lọ́ba tó jẹ́ láti gbà tí òun ti ń lọ lọ́wọ́ ṣùgbọ́n tí òun ti ìfọ̀n tó ti bá yányá. ẹgbẹ́ afẹ́kẹ́ òun méjì àwọn tẹ̀sẹ̀ bá tún un àdébí lásìkò àti ọ̀kan bá balẹ̀ káàkiri lórí ilà ìbò tí ò sí ìpamí kékeré tá a láǹfààní láti bẹ̀rẹ̀ lórí òkun lò àdébí ìjọ ìjọba bá náà àwọn láàmì òun tó máa gbá ọ òun tó lẹ́tọ̀ọ́ sí kájọ̀ nínú ìgbàgbọ́ mẹ́ lójú òun tọkàn balẹ̀. àbúrò yìí rà fọlọ́mù. حديثه عن صحيح مسلم أن رجلا عاما قال يا رسول الله ليس لي قائما يقودني إلى المسجد فرخص لي فرخص له فلما ولى دعاه وقال هل تصنع الدعاء قال نعم قال لا أجل àbúrò yìí láti ọ̀sán yẹn ti wọ́n ní alákùnrin kan afọ́jú ni ọwọ́ akọ̀ ìgbẹ́ náà eré ìgbẹ́ náà èmi tó ń wò yìí afọ́jú ni yóò mọ́láwó yìí yóò kò sí nàá ẹ̀jẹ̀ ní wọ́n fi rí ọ̀rọ̀ ìlú ìgbẹ́ náà tó bá wá rí bẹ́ẹ̀ ní wọ́n fẹ́ wá kí ẹ̀mú ní mọ́láwó ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí kọ́ ìlú ń lẹ́yìn kankan tó lè darí tó lè pàdé ní tẹ̀lifẹ̀ wà ní ọ̀gá tó bá rí bẹ́ẹ̀ ṣe dàgbà bẹ́ẹ̀ mi lékè ní ọmọ akẹ́rù rẹ̀ nínú ilé ṣègbà láyé fún ìlú ìfẹ́ náà àmì ìtì kọ́kọ́ yóò náà pé ọ̀rọ̀ tó fẹ́ lò ó ó padà bẹ́ẹ̀ ni àfọ́jú ìpínlẹ̀ tó ń bá lóde fọlá ń ọ̀rọ̀ náà. yìí wáyé ní bá ti fi ẹ̀ ń bọ̀ àdúgbò wa ti fi ẹ̀ bọ̀ àníbi wa ti ẹ̀ bá ń fi ẹ̀ bá ń fi ẹ̀ bá. bàtí ẹ̀ kára kan náà tó wà mọ́jú àdúgbò ìbéèrè sábà bíi ṣe fún mi ní pé hàlù sọ́ọ̀tù àwọn àhàkà kí ni wọ́n ti rẹ̀ sọ́ọ̀tù gbọ́dọ̀ ní ara ọmọ nígbọ́ sọ́ọ̀tù òṣìṣẹ́ mi ojú nìkan ní orí rẹ̀ àníbi wa ti fa wà ní bọ́ọ̀bà ṣe tó fi láǹfààní láti jẹun níjà náà yá làkàkà kò ní kò ṣe bẹ́ẹ̀ nínú pé afọ́jú ni wọ́n kì í ti kọ́ tuntun káàdì yìí òsì wọ́n yé pé tọ́kọ̀ rẹ̀ ti pé yọ̀ǹda gbọ́dọ̀ ni ó jẹun náà rárá o yọ̀ǹda kí máa kí n lè ní o lòdì bẹ́ẹ̀ náà ànábì òfin ní yọ̀ǹda o àti pé ẹni wọ́n rárá mọ̀ láàyè abẹ́ntí èjì mọ̀ yàtọ̀ sílẹ̀ ní pé ìmọ̀ akẹ́rùn máa ń lájú ó láwọn àǹfààní tó pọ̀ tó ṣẹlẹ̀ sílẹ̀ yàtọ̀ bá ń tẹ̀ máa ń lájú tẹ́lẹ̀ níjọ ara rẹ̀ ọ̀gá yá àwọn yìí kò mọ́ra àwọn ènìyàn wọ́n lè wá kí ọ ẹ̀tọ́ lóògùn náà àbómi wọ́n lè fọ́ lé ìkórè tọ́lọ̀ ń sùn ní kó ṣe lè lé ìdí ìdí lọ́wọ́ fún wa ìyẹn nínú àgbára rẹ̀ àbíkẹ́ni ti ẹ̀rọ dédé mọ́ àdùn tó ti wọ̀ ṣe láàánú yàtọ̀ sílẹ̀ yìí kọ́ bá ń bá yẹ kí wípé sọ̀lá àtòjàmá àti àfọlù tàbí tàfọlù alàfọlà àtòlùfọ́sí bìtàbọ̀rin wà ń ṣe ìdàgbà. irú ẹyọ kaṣoṣo ìpínyà bá kí níyàwó irú òun bá ń ó lóore pọ̀ níwájú ọlọ́run ju ìrún tí ẹ̀ láti lẹ́yìn ìgbà ìṣẹ̀lọ. Ndé lọ́lá ti lọ ọjọ́ ìgbà mẹ́tàlélọ́gbọ̀n olùmẹ́yọ̀ kan tí ẹ̀ láti níjà náà ilé ìlú orin ilé ìlọ́lá nípò rẹ̀ gba ìyá láti lẹ́yìn ètò wa burú jùlọ ilẹ̀ tó ṣe wípé látàrí pé ń bá rẹ̀ ẹ̀yìn ọ̀wá àti ẹ̀wà jẹun rárá níbi àwọn ìṣẹ̀lẹ̀ ìbáyìí láti lè ta ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ìlú ìdí òun pé á ah, ìwà àwọn ilé àwọn ẹni wọ́n fẹ́ẹ́ lè má ti fẹ́ wọ́n fẹ́ẹ́ má lè lè lè ní ti ẹ̀rọ tó lè ẹ̀dín wọn mú náà níbi ara rẹ̀ ó yàrá ara rẹ̀ ó yàrá jáde níbi níbi níbi fídíò níbi níbi mọ́lẹ̀ náà máa kọ́kọ́ ẹ̀dá bẹ́ẹ̀ ìwà ìwà mùsùlùmí orúkọ gba ìgbà wò ìjọ káwé ti bẹ̀rẹ̀ èyí ò fi sí ìwé ìjànà ìgbà tí ọ̀lẹ́ kan fa bóòlù láti jẹ́ káàdì nígbà tí àyàgò mẹ́ta àyàgò mẹ́rin tí ò tètè ó jẹ́ à ń bọ̀ àtúnyẹ̀. òṣìṣẹ́ náà bá kọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ó jẹ́ àmì ìṣòro ẹni tí wọ́n ti báwọn ẹni tẹ́ ń tọ́ fà wọn tó ti rí pé kèé wá rí níjà náà ìjẹ̀bú wá síwájú. àdúgbò yóò ti lọ kótó ní ẹjẹ gbọmọgbà ní ìlú ó já ní ìlú ìlú nínú àdéhùn afọ ìṣòro wà tẹlẹ ọlá ìṣòro wàhálà ìṣòro wọlọ ní àgbàdo ní ìlú ilé àtàwọn gómìnà wọlọ ní àdúgbò وقد يموت الآخر للصلاة فتقام ثم آخر رجلا ويصلي بالناس ثم انطلق معي برجال معهم حزم من حطب إلى قوم لا يشهدون الاسلام أو حاجة علم الدين حديث إمام بخاري عن ينزل واحد إمام مسلم عن ينزل واحد لقد انتبه الله le lára mọ̀nàfíkì láti kí jùlọ ìrún tó ṣòro fún mọ̀nàfíkì láti kí jùlọ sọ̀lá bàtà jà ìrún alẹ́ àtẹnu ìdájí kùtù wa ìrún àtìgbà àmì wa yóò wọlé bí aláwọ̀ ní ìlú a ah, máa ń wọlé tí bá máa ń dáhùn pàdánù lóbi síbi ti lóbi síbi ti ẹ̀sán tí ń bọ́ ọmọ wọn lọ́wọ́ látàrí ìlú alẹ́ ẹ̀rùn ìṣá àtúnú àtúnbá ni á tí bá mú orin ìdáhùn pàdánù là àtàwọn òkùnrin wọ̀ lọ́wọ́ ṣáájú wá. wọ́n ìlọ́ wá sí ìmọ̀ àgbà níjà náà ìmọ̀ àgbà wọ́n ìlọ́ wá sí níjà náà kódà tó ti fi wọ́n rà kó kí wọ́n fọwọ́ àtẹ̀tẹ̀ rà wá sí níjà náà ìlàjì lẹ́wọ̀. àníbi ìdílé lẹ́wọ̀ olùkọ́dàkọ́ lè hàn lóko ó ti kọ́kọ́ wá sí mi lẹ́nu mo ti kọ́kọ́ pinnu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdìmáàmù rẹ̀ lọ́dà pé ń fa àwọn ìyàtọ̀ pé ọ̀yá àdìgbò ló ń tó ọ̀yìn pàtẹ́kọ́ fọmọ àmì ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ń wà pa ìyàtọ̀ ń pa ìyàtọ̀ fún ìfọ́lẹ̀ ìyàtọ̀ pé wọ́n ọ̀yá wọ́n ló ti wá sí fíìmù wọ́n ló ti dẹ́ mi lónìí torí mi èmi nìkan jẹ́ mi fún àwọn ọ̀dọ́ ìkùnà èmi gángan nígbà tó wà ní ọ̀sẹ̀ àníbi láwọn ọ̀wà àgbéra máa fàǹfọ̀lì kò máa ń jẹ̀lẹ̀ ìyá rẹ̀ èmi àtàwọn ọkùnrin kan àwọ̀ àdìjọ gbéra àwọn tó ti rí pé máa ń hàbùn ìhàbọ̀ àwọn tó pé àwọn ìdí ẹyin ìdẹ́gbẹ́ yọ̀mọ̀ rẹ̀ pẹ̀lú kí ni abẹ́rẹ́ ṣe àgbẹ̀ra ìlànà ọ̀rọ̀ nìyí. á lọ bá àwọn èèyàn kan tó ṣe pé láì ṣe àwọn ìgbàlá wọn kì í wá kírun níyàn wọn kì í wá ní láì lọ́kùnrin kan. Bàbá àbíkọ àlẹ́ ìlú yóò bá àwọn èèyàn náà. Igi ìjẹ̀bọ̀n á ti wá dání wọn mọ́lẹ̀. Àníbíkà kan ní ọkàn àrò láti ṣe bẹ́ẹ̀ ni màkò ṣe náà. Kí níjà náà ní kíláàsì tí ọ̀pọ̀ ọ̀dọ̀ fún wọn bẹ̀ lé iná bàbá bá ti ná lọlé bó láti lè ṣe àbáyé láàrin wọn obìnrin bẹ́ẹ̀ lé kákẹ́rùn ti ná kíláàsì ẹ̀ka ìfọ́nù ìṣúná pọ̀ pọ̀ ní ọ̀la ìṣẹ̀lẹ̀ ní kíláàsì. arúgbó ẹni tí dàgbà abẹ́ńtàrà ayọ̀ ìyá tí ò lè dára gbé ìdílé ìlú rẹ̀ nínú rẹ̀ àbáwọn ọmọ kéékèèké fẹ́ẹ́ wọn àti ìbàlágà wọn ò ní ìmọ̀lẹ́gbà wọn ìbàlágà wọn ò ní ìlú bàlágà rí láàrin lọ́la àti ọ̀la. ìlú àwọn ọba mi ti bẹ̀rẹ̀ lé ebi ìlọ́pọ̀ ànàdé tọ́lọ̀ bá wọn lè wọ́n lọ èyí ìlú wúlé o èyí ìlú wúlé. àti wípé ẹ wo ìlérí ẹ wò tó ẹ wò ó pányín ẹ wò ebi ìyá ìdìrúlẹ̀ láì sí odidi tí wọ́n ń sọ̀rọ̀ ìjà ọlọ́run bí ọ̀rọ̀ ẹni ẹ̀fẹ̀ àti ojú ọlọ́run ti wá láàyè ìṣàmúlò wa ní nàìjíríà. nínú sàlẹ̀ ìlú ṣe abẹ́ẹ̀kú nìkan kọ́nà kọ́nà kó sọ pé máa ń sábọ̀rọ̀ àjẹkọ̀ọ́ àkọ́dá ní oṣù mẹ́rin fàdí ṣáàfin àlàyé àwọn ẹ̀ṣọ́. حيث نادى به فإن الله شرع لنبيكم سنة الهدى وإنهن من سنة الهدى قال ولقد رأيتنا ومن يتخلص عنها إلا منافق معلوم نفاق ولقد رأى رجل يؤتى به يهادى بين الرجلين حتى يقال الظهر إمام ابن مالك كمان كمان ابن مالك هذا قلنا نشاطه أن تبان أن تبان كيون كان لون يوم أن يذكر الله لا تقوم بارك الله كيف يقول ọ̀la ló ti kọ̀ nínú ọ̀la ìyá nínú. ẹ bá fẹ́ bọ́lá ọ̀la rẹ̀ tàbí òun ní mà ní lẹ́jọ́ lè láàmú àti ọ̀tọ́ tí mo ti kù wọ́n lè ara pé aláwọ̀ rẹ̀ ti wà. ó yà láwọn tó bọ́ sí iná. sàlámù ní wákàtí náà mú ayé tí mo náà dá àtúnṣe ìlú ọba wà tí bá ti ń pè é lọ́wọ́ mọ́lùmí nígbà tí ó tẹ̀lé ní ọ̀rọ̀ fàyè ní ọ̀rọ̀ ntí ó jù sí bẹ́ẹ̀ ni pé dájúdájú ló ń bá ṣé àwọn àti ìdí kò ní ó ṣe lófin fún àwọn ènìyàn kí ni tó ṣe lófin fún nàá kó dára àwọn ìlànà àwọn fúnà èso jẹ́ ti ọ̀rọ̀ náà tọ́wọ́n kọ́ nípa fúnà èso jẹ́ ti ọ̀rọ̀ dáa wà á ìnà ọ̀rọ̀ náà ìnà ọ̀rọ̀ dáa tí yìí kí ni níjàmbá lára fúnà èso jẹ́ ti ìlànà ìjọba ọ̀rọ̀ abẹ́rẹ́ ìgbà olùsẹ̀ ìgbà olùwọ́dà àìsàn ó ti ẹ̀ ojú wo àárín àwọn tá a ti rán wà nípa ìdí àná mo wo wa lábẹ́rẹ́ wà máa yẹ ta ọlọ́run máa ní à ń ọ̀rẹ́ nìkan kan nínú wa tí màá sá sẹ́yìn tí màá yàgbà sí ìwà kẹrùn níjàmá ní màá gbájú ìlà ọ̀nà àfikún máa lọ bọ́ nípa tẹ bá tún bí onítọ̀hún ẹ̀rí tó mú un náà ìwà tí ó náà yìí nà ní màá ló wù ní báwọn ẹni tó kí òkú yẹn ní ìgbé àwọn màá ti kéré lé màá ti kéré lé ní ìgbé láyé. wàlàkọ̀dé kàánà rọ́ṣìlò àti sẹ́ńbà yí àdìgbì amúnára ẹni tó ṣe fi pé yóò tàbí wọ́n ṣe wá sí mọ́tíláṣí yóò há àdá bàyí náà lọ sílẹ̀ láàrin ìgbà méjì èmi kẹ́ńtàrà rẹ̀ yá wọ́n gbé ní kọ́ńkọ́ lọ́rùn láti lè rẹ̀ fẹ́ dákùn wá sí wọn láti lè kí wọn yà náà wọ́n wà gbé hàtà ìkọ́ náà ìtọ́sí tí wọ́n fi lọ pé sí orí náàbù ilé tí ó yẹ. Abẹ́rẹ́ mi kò ní kọ́lọ́mù ìlú pé tá bá kí wọn bá kí bá wẹ̀ à èmi wákàtí márùn-ún àmì gbọ́dọ̀ ṣeré àmì gbọ́dọ̀ tún níjàmbá yìí àmì gbọ́dọ̀ tí ìjọba lọ́nà ìjọba lọ́nà àmì gbọ́dọ̀ tí nígbà fáwọn ọlọ́run tó ti làmùlàmù ṣe é yẹ̀ wọ́n wà lóde dáa káàmì ìtàlọ́ àyìn ìtàlọ́ àyìn ìtàlọ́ máa ti lọ́ máa ti lọ́ nígbà fáwọn ọlọ́run tó ti lẹ́gbẹ̀ẹ́ wọ̀ ọ́ náà àyìn ìtàlọ́ ẹ̀gbọ́n mi ń bọ̀ ọ́ àyìn ìtàlọ́ àyìn ìtàlọ́ ọ̀gá ìtàlọ́ Jadi kita akan berbicara tentang kenal Sejak kita mencuci kaki bijak, kaki bijak, lalu baca Ina apa, ina ini tidak ada di bijak. Ina ini kalau itu lagi dia dua jam. Ada, ada ada yang dia baca dia. Kalau kita

ayé bá mú ìtúbọ̀ wọ́n kọ́ lè kó ìtàwọ̀. tí wọ́n sọ nípa ẹ̀rọ pípa ìpele ìpele òǹlọ́ọ̀dún èyí tó lórí èyí tó tóbi èyí tí ààrẹ tóbi èyí tẹ́tẹ̀ ìfọ́nmọ́ lórí èyí ọ̀rọ̀ pípa èyí tí ìwọ̀n pa wọ́n lọ àti ìwọ̀n pa wọ́n sí wọn tọ́lọ̀ bóòlù yóò ṣe wá lọ́wọ́ kàmí ìyá ìwọ̀n.

apa kata ini menurutmu baik kalau dan dia berada di kursi Allah Rasulullah. Allah Rasulullah. ya tolong kita tolong itu mungkin untuk Allah itu dalam amalan untuk jadi orang amal kita ada malam malam kita ada التوبة فيتبوأ قلوب المقعد القدسي منه كل وسيع لهم تنبقوا بروانه وأمور لكم اسمهم فقلت الحديث بالكتاب رسول الله صلى الله عليه وسلم بالمروة الشمالات من قيادات من مقعد إذا لم الحديث قلت له صلى الله عليه وسلم إياكم أن تكذب فإن الكذب يأتي إلى الفجر وإن الفجور يأتي إلى النار ولا يزال الرجل يكذب ويتحمل الكلمة حتى يكتب عند الله كذاب هنجد الشورى ونقول أيام أيام lọ nípa bí bàbá mi máa bẹ̀rẹ̀ sí ní ṣé tí ilé o tó ti ní àpárọ̀ ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ lọ ìgbà máa ń gbé ní ènìyàn sẹ́yìnká ní àyàtọ̀ ìṣẹ̀lẹ̀ dájúdájú ló ń pàṣẹ ìlú bí máa ń ṣe akọ́kọ́ ẹ̀dá bí máa ń ṣe akọ́kọ́ ẹ̀dá ilẹ̀ tó lọ sí ní àpò àwọn ìṣẹ̀lẹ̀ wáyé lẹ́kọ̀ọ́ yá ìwà kò ìlú ìmọ̀ọ́nṣà fọ́fọ́ ìgbà lọ́dún ìlú làwọn ìyá kọ wípé gbogbo ìgbà láti parọ́ yóò kàn án jáde ní. wàláyé sáré rọ̀tù ọmọ ènìyàn kò ní í kò ní í kó yẹ kò ní í kó lẹ́nu tó mọ̀ ọ́. wẹ́ẹ̀ áwọn ìkẹyìn yóò mọ̀ ní àgbà yóò kàn án lé lóru ọ̀rọ̀ tó lọ́wọ́ sọ ìrọ̀ ọ̀wá ń bẹ̀ kọ́ lórí ìlú. الجماعات حتى يقع شيء الله تعالى شهود قال ما قال ولا يقول لا يقول لا يقول ممنوع وانت ولا يقول الناس يقولون نبي أقول إني ترى شيئا إني ترى شيئا من جلال الله يرى

lọ́wọ́ lọ́wọ́ má lọ kọ́ ọ lánàá má ti bá má ta òkú. yọ bẹ̀rẹ̀ nínú àwọn ọmọdé rẹ̀. Mọ́lú rẹ̀ dàgbà wọ́n ti rẹ̀ ìdílé ọ̀gá ló kí nǹkan kan ò ní làákà ìdílé pé dáadáa ní mo sọ mọ̀ mọ́ náà tó ní ká ó tún sọ nílẹ̀ ìdílé tó láwà. Àdéhùn ọmọ àti ilé nítorí wọn láti fọ́n láti ṣàṣùkú. Gbogbo tó bá tẹ̀lé bọ́yá kó o kọ́ ọ̀pá ìlú òkè lọ́nà ojú tó o. Yang cukup benar Dan kadang-kadang Mencari

tí ti fi ní ọ̀rẹ́ méjì àkọ́rọ́ ìdílé ẹ̀kọ́ lónìí. Ìbàdàn ìdílé àti àwọn mùsùlùmí náà lè ṣe هذه الخطوة اللي بعد لما تدير الواجب وتسلم في الموت وإن لم يكن فيه ما يقول فقد هذا فهذه الخطوة اللي بعد قدمنا خلال هذا continua o ar, continua o cheiro, a gente até fala pouco no programa, em meio a uma Você está ouvindo, ai, خشي والاستغفار خشي له من فضل الله سورة الفيل تطلع من القرآن ìmọ̀ ìmọ̀ irúfẹ́ ìwà yìí nínú àwọn ẹ̀sìn ńláńláńlá tó wọ́n ti ń pọ̀ ńlọ́wà òṣìṣẹ́ náà wà fún ọ̀dọ̀ náà ti ń pọ̀ lọ́wọ́ pé láàyè ọ̀dọ̀ ìjọba náà yàrá lọ́wọ́ olóòfẹ́ ọ̀la ìjọba náà yọ̀wọ̀ abẹ́bí náà bá kọ́lọ̀ tó bá yẹ ó lè jẹ́ ọ̀la ọ̀la ọ̀la máa wà lọ́wọ́ olùdíje náà ó ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ààrẹ lẹ́yìn kọ́kọ́ àlejò wa sọ fún bàbá ẹ̀ bàbá ti di ẹ̀yìn náà wọ́n sàárè lẹ́gbẹ̀ẹ́ àtọ̀kọ́ kẹ̀mí àtọ̀kọ́ kẹ̀mí ti bẹ̀rẹ̀ ẹ̀yìn náà láyé máa sọ̀rọ̀ èkìní ìdòwò ìyàtọ̀ lọ́wọ́ ìyàtọ̀ lọ́wọ́ ni a ti ń yàgò ومن يتملك بها ìtẹ́wà ń torí ìyá ìgbé orí kìí ṣe ń tó lè kìí ṣe ń tó tòrò lẹ́nu lábẹ́ dìnnà tí wọn ò lè dìnnà sí kọ́ fún wa ní àméjèèjì ọ̀hún ìlú òṣìṣẹ́ lọ́wọ́ àlejò wa ní àmì ìṣòro ní ẹ̀rí kan náà ní bàtà ìwé fún ìlú ọba tó ní ìlànà ṣe ọba tá a jẹ́ òun ní pàtàkì ọba ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ ní ọ̀bà pọ̀ ya láyé mi òní bá ẹ̀já lọ lọ́la tó máa ń fa ìyá nínú àlàyé omi lọ́wọ́ kódà ní ìyá nínú àlàyé mi pé èyí tó pọ̀ nínú ìyá nínú àlàyé láti ní ìlọ ibẹ̀ ní ìdíje lẹ́yìn. wàá mú lẹ́yìn àpá ẹ̀ wàá rẹ̀ yìí kàkà ìyẹ́sì ìdíje náà bíi olùdókòwò yóò lọ sáyé yóò lọ sí orí ilé mi ọ̀rọ̀ sáyé wọn bá ìlú nígbà tí òun lé yóò lọ sí ìlú lọ láti ọjọ́ mi káàmì ní ìlànà rẹ̀ káàmì ní ìlú ìlànà rẹ̀ ṣé kì í wọ́n ṣe kóòtù náà yọ fún mi nígbà tí wọ́n dá ní ìlú ìlú tí wọ́n bẹ̀rẹ̀ àmì ìyá mi pé bó ti bá ti ní àṣetọ́nù ìtẹ́ yóò tẹ̀lé àti ìwé ká fi àwọn ohun rẹ̀ tọ̀nà dáadé tọ̀nà dáadé wọ́n máa da ilé wọn àwọn fúláwọ̀. Àwọn ọmọdé báyìí ọdún báyìí ọdún ní bá tó lé a nígbà tó dá ní ọdún ní ọdún àwọn ọdún àtọ̀tà àwọn ọmọdé náà wọ́n káyọ̀ ọdún ṣiṣẹ́ yóò máa di ayé yóò máa di ìwé. Ìlànà tí ó ní olùkọ́ mẹ́rin. Sábà kọ́ nípa ìlànà ìlú, ó ti máa ń dá àwọn ènìyàn méjì ó lè ka kí àwùjọ ó lè lẹ́yìn tó ká pátápátá ìdí nìkan ọ̀rọ̀ àgbẹ̀yà tó ti wá àgbẹ̀rẹ̀ níṣọ̀ra ọwà níṣọ̀ra bẹ́ẹ̀ náà ló wá ẹ̀kọ́ ọwà náà níṣọ̀ra bọ́ọ̀lù náà bọ́ọ̀lù níṣòwé ọlọ́dún mi wà láàkókò kó dà àná àyè àná níṣẹ́ ọlọ́dún mẹ́sẹ̀ tẹ̀lé kó dà àná.

لم تخرج الفيل ويلتزم العشاء بجميع المعاملات بوجود وقت الفتى بوجود البنك لا نملك التنمية أكثر من لا نملك contract لجو ديمورالين جمهورية جمهورية إدارة ìbálòpọ̀ ètò bá wáyé láàrin ìwọ àti ọmọ ìjọba rẹ̀. Èrò ṣíṣe omi náà dára ní ní ìdábáyọ̀ ọ̀pọ̀ náà nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá lọ́wọ́. Kálíbà àbúrò ṣe tó ti tó lẹ́sẹ̀ òṣìṣẹ́ náà wà fún ìgbà wọn ní ìlú ọ̀gá ní àbá ọ̀rá ànàbí ìfọ̀kànláwọ̀ àwọn ìgbà wọn ní àná. Àyíká wọn ló wà ní àníbẹ̀rẹ̀ sọ́kànláwọ̀ àyíká wọn náà ànábì ti ọwọ́ kó lọ́wọ́ níbọ̀ ànábì ti kì í fọmọdé yìí nínú ìlú màgbọ́ sàmì àlẹ́ yìí ẹ bá ṣe ìlú fún wa ẹ bá ṣe ìgbàgbé kìí ra wa. nínú ẹ̀ka wọ́n rọ̀ yìí màgbọ́ sàmì àlẹ́ yìí ẹ bá ṣe ìlú kò sí mo ti ọwọ́ kó lọ́wọ́ níbọ̀. bí ṣùgbọ́n ní ọ̀gbìn ìjàmbá ìyáàmì ilẹ̀ dídá lòdì àwọn ilẹ̀ àmàlẹ̀ àmàlẹ̀ kí ìwọ́lá láàyè gbogbo ẹgbẹ́ ọ̀gá mi oníbi ìṣù òṣìṣẹ́ náà wọ́n tọ́jú ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ náà àníbi lọ sí àwọn ọ̀gá ní ọ̀rọ̀ ọwọ́ yìí náà ti pè ní fúláwà àbí èdè lọ láti ọ̀rọ̀ ní ẹni tí wọ́n ọmọ ìlú àwọn ẹni kọ́ wọn ọ̀tá ìdíje lọ ń kọ́ àníbi máa ń mú ìgbà tí ó kọ́ ọ́ lọ́wọ́ ìgbà yìí gbogbo olóòtú mi ní ìdíje ìtàlẹ́kùn ìjọba ní gbogbo rẹ̀. Ah, arákùnrin kó o láti lé ìtàkẹ́ inú tuntun orí àwọn ọ̀gá ìlú náà òṣèlú ọ̀rọ̀ ní lọ́pàá ìròyìn lọ́pàá àkókò lọ́pàá ìlú ìpamọ́ àti ìhàn rẹ̀ kó tó lọ ẹ̀ńtàfẹ́ rọ̀ ọ́ bá a. وشانا عليك منا إن بشي وفوا إن بقوا بشي ويقول إشاء ọ̀pọ̀lọpọ̀ ló dà lásìkò tá a wà ní ẹgbẹ́ ọ̀nà ìdájọ́ àbáyé ìwáyé ọlápẹ̀lá tòmátò ojú omi ni ó wà lókè bí márùn-ún gbogbo ìsàlẹ̀ lókè ẹ̀dá ni wọ́n tún wá mọ̀ náà dàbí pé wọ́n bàbá yìí dàbí mọ́ ọ̀rá ẹ̀ka náà ni ó wà lókè akolo ẹ̀ka èyí pépà tó kọ́ náà ẹ̀ka mú ẹ̀rù pé ẹ̀ka tó kọ́ náà kọ́ náà pépà tó kọ́ náà ẹ̀ka tó kọ́ náà èkó tẹ̀lé yìí náà wọn agbóró rẹ kókó bá yẹ kọ́ bàtà kàtàwọn èèyàn ẹ̀ka tó kọ́ náà ìmọ̀ ẹ̀ka tó kọ́ náà ẹ̀ka tó kọ́ náà báwo bá tún wájú kò tún báwo tó bá tún yé àlàyé náà gba èyí tó máa wọ ẹnà ìyá ṣiṣẹ́ pé máa tún láti máa lo èyí iṣẹ́ wọn láti fi yé náà ọlọ́run náà kọ́ bí a máa lọ sí ọ̀rọ̀ ìdílé náà yé ọ̀rọ̀ ìṣẹ́yìn náà ń bá gbogbo ọ̀rọ̀ náà ti tún ní tó èmi ní òun kíkọ aláwọ̀ ọ̀rọ̀ kí ni kí ni ọ̀rọ̀ náà ń bá ẹ̀rọ ẹ̀rọ ọwọ́ lára àwọn ánsẹ́là ń bàjẹ́ lọ́nà ìjẹ́ wọ́n ti fọ́n ó yìí pẹ́kọ̀ ó ti pọ́blẹ́mù káyé rẹ̀ lọ́jọ́ fi àbíyá mi àbíyá náà lọ́sọ̀ ọwọ́ ọ̀tún ló ti gbàgbé rẹ̀ láyé nínú ìlọ́pàdé ìlọ́pàdé lẹ́sìn pé àwọn ènìyàn ọlọ́run náà ti á fún òògùn tó wọ́n wà ní ìjọba yìí wọ́n lẹ́sẹ̀ àwọn kaba ti bẹ̀rẹ̀ láti ìjọba yìí lórí ìpadà ìjọba kọ̀ọ̀ṣà ní ìgbà ìjọba èlò lẹ́yìn òògùn ní ìjọba yìí kùránì lọ̀rọ̀ tó dáa àti ìgbàlẹ̀ ìkọ̀rí lọ̀rọ̀ tó dáa bí ìbá ti lè káyà kùránì tó bá ti lè lùlù sí bí a ń lò lójó kì í sọ̀rọ̀ lọ́wọ́ ìdílé ìgbà orin lójó oníṣẹ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìlòwò wípé ó ń sọ nípa gàdúrà ìlú ọ̀hún láti ìgbà ìwà àdéhùn ìwà bẹ́ẹ̀ kí wọ́n sì ní kọ́ ọ́n. bóòlù àwọn ìdàdé bóòlù ìṣe yorùbá bóòlù ìṣe yorùbá yìí ìbá àwọn yorùbá ti ń kọ́ni lọ́gbọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ti ń fún un lóye ìwà ìṣe yorùbá. sẹ́mbàtẹ̀lẹ̀ wá ń lò ní èso ìlànà òṣìṣẹ́ náà wà lọ́wọ́ ìyá rẹ̀ ní tó bá ti yà ní ọ̀rẹ́ mi wà máa ń dá ọ̀rọ̀ òṣìṣẹ́ lọ àmọ́yá láti lọ àbọ̀ náà ní àbọ̀ nímọ̀ ọ̀rọ̀ kódà kó ti afẹ́ ọ̀rọ̀ kò lè rọrùn láti rẹ̀ nígbà tó bá yá wẹ̀ yálà òṣìṣẹ́ àbí òṣìṣẹ́ láàwẹ̀ òrùn kíkọ òrùn kíkọ èèyàn nínú ẹjẹ́ àwọn ọmọ tó láti lọ náà ayẹyẹ ìgbà níbẹ̀. ورحمة الله ونحن الناس من يشتري لا يعلم ليذل عن سبيل الله بغير علم ويستغلها مطلوبا أولئك لهم أعمال من يشتري لا يعلم كده يقول فيديو لما يلعب شيء من بدعة لست معلوم لست قديما كل جنة غير علم لا يتمكن ويتخذها موضوع إنسان تجمعه وأما لا يدعو إجمالا ومن لا يدعو وليس لهم وقولوا لهم ìyá tí máa ń dé ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìyá tí èyí ò ní láàrín náà. ولو عليه طلب من عالم قلت في قرار بلغة الله بره يتكلم الملك اسم عالم لقد كان من ذلك بلغ ذلك اللي بنعمل ذكره ابن كثير عن جابر بن ذكر بعد وبعد كثير من يرضي الا هو اعطاه جابر عن عن سعيد بن جبير عن مجاهد بقى الحسن البصري من نزلت عليه من النبي من آية أخرى لولي يقول لي من كتابه وقد حصل أن تتطور من الأعمال فكل هذه الأمور لقد الجواب لكل مرة الجواب كل يوم ليقولوا قل أن تقول الله إيه كذب مما مثل من حديث لا أؤمن منكم الأقوام يوحدون الشر والحرير والخمر Thank you.

fóònù.